sálẹ̀ ẹ̀yin ọmọ káàárọ̀ oòjíire èmi ọba adéwálé àkànbí tẹlú àkọ́kọ́ àròlé olódùmarè aláṣẹ lórí òrìṣà èmi ni mò ń bá yín sọ̀rọ̀ lẹ́nu pẹ̀lú wípé pẹ̀lú àṣẹ ọba kan ṣoṣo tí ò pé méjì ọba kan ṣoṣo olódùmarè tí ń jẹ́ kábíyèsí. Si ire ni ó ma jẹ ti yín àánú olódùmarè náà ma jẹ ti Ọgbọ ọgbọ́n olódùmarè náà máa jẹ́ ti yín ẹ̀yin ọmọ akáàrọ̀ òjìrì ẹ ọmọ ádámà tẹ jẹ́ ọmọ tá dá nínú ọmọ ádámà ni bàbá ńlá yín bàbá ńlá tó sì jẹ́ tí ìsáhùn òòṣà yìí nígbà tí ọlọ. mo kíwákíwá mo kíwákíwá ò gbogbo ibikíbi tẹ bá wà tẹ ti ń gbọ́ mi àbí tẹ ti ń wò mi orúkọ tèmi ò yípadà yeye dára ko owó èkókókó òun ni mò ń jẹ́ ọba abdulsalam olúwo of Ìwó hmm. ìwọ wò kó tó wọ̀ ọ́ àwọn tẹlẹmù ilé igbó ọgbà àgbà gbogbo bẹ́ẹ̀ ẹ all the way kẹ́ lè mọ̀ pé mo mọ Ìwó dáadáa ibẹ̀ mo ti parí primary school mi. bàbá Olúwo mo kí yín mo kí yín kábíyèsí fún ọba Olúwo not emir of Ìwó torí àwa kì í jẹ emir nílẹ̀ Yorùbá ọba làwa ń jẹ ẹdẹ ti fẹnu ara yín ṣàlàyé ẹ ti fẹnu ara yín ṣàlàyé yẹn tó ẹ̀yin èèyàn mi mo kàn fẹ́ gbé yín débẹ̀ ni ò ǹjẹ́ àwọn àlàyé tí kábíyèsí Olúwo tí wọ́n ṣe nínú ọ̀rọ̀ àlàyé wọn yìí ǹjẹ́ ó wà pàtó gẹ́gẹ́ bí ọba ìkan lára àwọn ọba ní ilẹ̀ Yorùbá èkíní gẹ́gẹ́ bí ìkan lára àwọn tí a gbọ́ nínú ìtàn wípé wọ́n jẹ́ ìkan lára àwọn ọmọ Odùduwà àbí tó bá ti wá ń ṣe àlàyé yẹn lọ a máa èmi náà ìwọ̀nba àlàyé kékeré ọgbọ́n tẹ́mi náà mọ̀ tí mo mọ̀ màá fi ṣe àlàyé díẹ̀ sí ẹ̀yin náà ẹ bá mi kọ tiyín sábẹ́ fídíò abẹ́ fídíò yìí níbi comment section. àgọ́ gbọ́n olódùmarè yóò máa jẹ́ tiyín èèyàn máa káàárọ̀ òjìrì ẹ gbọ́ dáadáa ọmọ ádámà tẹ́ jẹ́ ọmọ tá a dá nínú àmọ́ ọmọ ádámà ni bàbá ńlá yín bàbá ńlá yín tó sì jẹ́ ádámà kì í forí balẹ̀ fòòṣà kankan kò tiẹ̀ tí ì sáwọn òòṣà yìí nígbà tí ọlọ́run dá èyí tó kọ́ dá èèyàn lódùmarè ọba àjíkí òun ló dá ẹ̀dá òun ló dá wa àwa ló sì kọ́ dá nínú ẹ̀dá àwọn ọmọ Yorùbá tó amádàmọ ló yẹ ká máa jẹ bọ nígbà tá a tiẹ̀ ti gbà pé ká máa jẹ Yorùbá. wáò wáò. Olódùmarè òun ní ìṣẹ̀ǹbáyé òun ní àbáláyé òun ló ní gbogbo nǹkan ló ṣẹ̀dá gbogbo ẹ̀ òun ní olódùẹ ẹni tó ní gbogbo dùn tó sì mọ ibi gbogbo ẹ̀ ń rè ẹni tó ní odù òun ló ní gbogbo odù pátá tó sì mọ ibi gbogbo ẹ̀ parí sí ó jowú púpọ̀ ẹ̀yin ọmọ Yorùbá tẹ́ ẹ bá ń bọ òrìṣà tẹ́ ẹ ń bọ èèyàn ẹ̀ ń wá ìbínú Olódùmarè ni èmi ò sọ̀rọ̀ kìrìsìtẹ́nì o èmi ò sọ̀rọ̀ muslim eh, olódùmarè ni ọlọ́run àwọn bàbá ńlá ti wà wọn ì bọ ògún wọn ì sì bọ ṣàngó àwọn ògún àti ṣàngó ṣẹ̀dẹ̀ ni ọ̀sán eh, ògún ọmọ èkìtì lòun kóró ìdílé nìyẹn ṣàngó ọ̀ṣun ṣẹ̀dẹ̀ ni ọya gbogbo àwọn ẹ̀yẹn wọn ṣẹ̀dẹ̀ ni wọn ò tiẹ̀. Odùduwà gan jù wọ́n lọ bàbá ńlá wa kìí tún Odùduwà gan àwọn ẹni tó bí òun náà ọlá tó mọ́rú dúdú yìí wọ́n gan bàbá ńlá wa wọ́n pè ní ọlá mọ́rú dúdú yìí. Ọlọ́run Olódùmarè àwọn bàbá ńlá wa ni wọ́n ń pè ní kábíyèsí Olódùmarè. ní ìwọ̀nba ibi tí a gbọ́dọ̀ yìí ọba Olúwo tẹlú wọn wọ́n ní Odùduwà ó ti wà kí Ṣàngó tó wà kí Ọbàtálá tó wà kí Ọ̀ṣun tó wà kí gbogbo ẹ̀ tó wà ẹ̀yin lẹ sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ibi tí mi ń lọ rèé ẹ̀yin ìran mi ẹ má lísì sí ọ̀rọ̀ ẹnu kábíyèsí yìí o ẹ̀yin ìran Yorùbá ọgbọ́n tí kábíyèsí Olúwo Tẹlúwọn tó fi fẹ́ pa gbogbo ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá run kò sí ẹ̀yà tó wà láyé tán ní ìṣẹ̀ṣe títí wọn ní ìlú òyìnbó Germany tí mo wà wọ́n ní ìṣẹ̀ṣe. Olúwo tún wá tẹ̀síwájú ó ní Odùduwà ti wà kí àwọn Ṣàngó Ọya Ọbàtálá gbogbo wọn kí wọ́n tó wà tó ẹ̀yin tí ẹ mọ̀ nípa ìtàn ó dọ̀wọ́ yín ṣùgbọ́n ibi tẹ́mi ń lọ rèé olúwo kí ló ọba olúwo èmi fẹ́ bi yín dára lórúkọ ti tèmi mo fẹ́ bi yín ni kí ló dé tẹ múra kankankankankankankan lórí religion bẹ́ẹ̀ ni wípé gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ nílẹ̀ nàìjíríà ló wà òkè tí ẹ̀rí nǹkan kan dá sí ní orí ọ̀rọ̀ sọ́sídì tó ń ṣẹlẹ̀ báyìí àti ìrí pátá ẹ̀kọ́ àti ìrí fídíò yín wọ́n lè náìsì sáwọn aráàwọ̀ kò sí wàhálà ṣùgbọ́n ẹ jẹ́ ká máa rí fídíò yín àwọn wo lẹ ti ṣọwọ́kúdúrú sí àwọn wo lẹ ti àwọn tá ẹ balẹ̀ lórí ní ìlú Ìwó àwọn mélòó lẹ ti fún ní oúnjẹ àwọn àgbàlagbà mélòó ọmọ kéékèèké mélòó àwọn tó yí yín ká mélòó torí èmi expect bẹ́ẹ̀ ṣe múra ní ìgbà campaign election ó yẹ ká ẹ bọ́ síta ká ẹ dẹ̀ múra náà nísìnyí o ó yẹ ká máa gbọ́ yín fatafata ló dé tí gbogbo ẹ̀yin ọba tẹ̀ ń kàǹpẹ́ kiri nígbà yẹn tí a ò wá rí kankan nínú yín kó mí fi kín nígbà tí àwọn èèyàn wá ń jìyà nǹkan tẹ́ lọ ṣe fún yín ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àwọn ọba àwọn yìí lè òró ti àtúbọ̀tán tó jẹ́ pé tara yín ìmọ̀ tara ẹni nìkan lẹ̀ ń rò tó jẹ́ wípé ṣàbìsì yín ti ló ń lọ lọ́ọ̀kan yẹn ẹ pariwo ẹ campaign campaign pẹ̀lú orí adé a rí ọba mi lórí ìjókòó tó ń jọ́ǹpù ó fẹ́ẹ́ lè jọ́ǹpù kúrò bẹ́ẹ̀ ẹ ká ṣáà dìbò fún wọn yìí wọ́n dẹ̀ ti wá wà bẹ́ẹ̀ ẹ àwọn bàbá ló jèso àjàrà àwa ọmọlẹ́yìn kan wàhálà ti wá bẹ́ sílẹ̀ báyìí gbogbo ẹ̀yin ọba yẹn àwárí kankan nínú yín kẹ tó wá pa irú ariwo tá ẹ pa during the campaign kẹ wá pa nísìnyí ẹ keep quiet bẹ́ẹ̀ ni pé ẹ nǹkan tó ṣẹlẹ̀ ẹ ṣe bẹ́ẹ̀ ni wípé ẹ gbọ́ now ọba olúwo ẹni Odùduwà ti dé kinní kan kó yá àwọn kan tó dé èmi ò sí nígbà náà ibi tẹ́mi ń lọ ni wípé nínú gbogbo sórí tẹ wákà yìí Odùduwà ìbá àti délẹ̀ Yorùbá kí Ọ̀ṣun tó dé Ọbàtálá Ṣàngó àti gbogbo Ògún tẹ̀ kalẹ̀ yìí ṣùgbọ́n èmi gbọ́ dáadáa nínú àwọn ìwé ìtàn àti lẹ́nu àwọn èèyàn tó dákájíá wọ́n jẹ́ kó yé wa wípé ilẹ̀ Yorùbá ti ń bẹ Ọba Tẹlú one ilẹ̀ yorùbá ti wà ilẹ̀ yorùbá ti ń jẹ́ yorùbá sán-sán kí Odùduwà tó dé so by the time tó Odùduwà dádì yín máa dé wọ́n bá ilẹ̀ yorùbá wọ́n bá àwọn èèyàn ó kàn wá jẹ́ wípé ẹ̀yin lẹ́tàn náà wá o kábíyèsí a ò padà ẹ̀yin gan ò tí ì sọ fún wa ibi tí dádì bàbá yín Odùduwà ibo ganan gbà wọlẹ̀ Yorùbá we want to know níbi tá a wà yìí we are very curious tẹ́ ẹ bá lẹ mọ̀ tán pa tẹ́ ẹ fẹ́ da ojú ilẹ̀ Yorùbá tẹ́ fẹ́ dojú ẹ̀ bolẹ̀ ohun tí wọ́n ti ń ṣe láti ìpilẹ̀ṣẹ̀ Yorùbá tẹ́ wá dé lójijì lọ́kàn because you want to show to the Arab ẹ fẹ́ proof fún àwọn Arab ipe nǹkan tẹ́ ń gbà lọ́wọ́ wọn ò ẹ ṣiṣẹ́ yẹn ní kíkankíkan ẹ wá fẹ́ máa pretend fáwọn èèyàn pé kán lè sọ wípé kinní kan ẹ̀ ń gbógun ti ìṣẹ̀ṣe torí ẹ̀ ń ṣiṣẹ́ owó yín irú ìtàn wo lẹ̀ ń pa bàbá tẹlú tí Odùduwà tó jẹ́ pé Ọ̀ṣun Ṣàngó gbogbo wọn bá bá Odùduwà ìyẹn tẹ́ ti jẹ́ ara ọ descendant wọn Yorùbá làwa yìí ti wà nígbà tó ẹ bá ní àwọn Ṣàngó bá Odùduwà ńlẹ̀ ni ẹ jọ ọba tẹlú ṣebí Odùduwà tẹ́yìn sọ yìí àbí lámúrúdọ̀ wọ̀rẹ́bà tẹ́ bá pè ẹjọ́ nítorí Ọlọ́run wọn ló bá àwọn Yorùbá ńlẹ̀ Yorùbá ilẹ̀ Yorùbá ti ń jẹ́ Yorùbá kí Odùduwà tó dé ibo gan lÓdùduwà gbà wá a ò mọ̀ ṣé inú ògiri ni ṣé fámìlì kan ló bí ni ẹgbẹ́ àwọn fámìlì tó bí a ò gbọ́ pé fámìlì kan bẹ́ẹ̀ ló bí Odùduwà a kàn gbọ́ pé Odùduwà wọ́n fẹ́ àwọn ìyàwó tálọ́rẹ ó sì bímọ káàkiri káàkiri you understand okay ibo ni Odùduwà tẹ́yìn mú kankankan ibo gan ló ti wá ẹ ò lè torí Odùduwà kẹtẹ́ńbẹ́lú Ògùn kẹtẹ́ńbẹ́lú o kẹtẹ́ńbẹ́lú oríṣiríṣi àwọn òòṣà tó ń bọ nílẹ̀ Yorùbá torí Odùduwà àní ibo ni wa gbà ibo ni fámìlì wo ẹbí wo àmọ́ tẹlú wọn ẹ má máa pa ìtọ̀kítọ̀ fún wa jàre ní láìkẹ́ o. mo tiẹ̀ Odùduwà gan jùmọ̀ lọ hmm. bàbá ńlá wa èyí tí ó dúdú àga àwọn ẹni tó bí òun náà ọlá tó mú. pẹ̀lú ní òdúdú wájú àwọn baba ńlá baba wa. ìtàjẹ nìyẹn o hmm, tó o bá fẹ́ ní tí a ń pè ní ọgbọ́n hmm. ńlọlọ́dúnmáyé tí a ń pè ní kábíyèsí máa ń fún yàn ọgbọ́n máa jowó lọ nítorí nínú ọgbọ́n yẹn náà lówó ti jáde owó owó ṣẹ̀dé ni àwọn baba ńlá wa ńgbà tí ò tí ì mọ̀ tá tí owó ò tí ì dé. kò sígbà tí ò sòwò káórì náà. àwọn èdè ló mú owó wá. ìrọ̀lẹ́ pa káórì náà ná nílẹ̀ Yorùbá gbà. olóòwò àwọn baba ńlá wa àwọn. olúwo ibo lẹ ti máa rí àwọn ìtàn tẹ máa ń pa kiri ilẹ̀ báwo lẹ ṣe máa ní kò sówó kí ló ń ṣẹlẹ̀ sí káórì kò ń ṣe ẹyọ owó ni wọ́n ń lò nígbà ayé ìgbà yẹn ni káórì ni wọ́n ń lò kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di épìlẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di kọ́bọ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ ó di náírà mi láìkẹ́. ìwọ ń ṣe kọjá ń wò ń tiẹ̀ kó máa ìtànjẹ nìyẹn o tó o bá fẹ́ ní tí a ń pè ní ọgbọ́n ọgbọ́n wa jowó lọ nítorí nínú ọgbọ́n yẹn náà owó ti jáde owó sẹ̀dé ni àwọn baba ńlá wa ń gbà tí ò tí ì mọ̀ tí owó ò tí ì dé. àwọn èbó ló mówó wá káórì nǹkan ọlọ́run àwọn baba ńlá wa àwọn Ṣàngó kò tiẹ̀ tí ì pẹ́ Odùduwà ìṣẹ́gbẹ́ Ṣàngó Odùduwà ìṣẹ́gbẹ́ Ògún Odùduwà ìṣẹ́gbẹ́ Ọbàtálá Odùduwà àwọn ètí ẹ̀ tí ì bọ́rùn mi là láyé ìgbà tó dúdú àwa. ṣùgbọ́n Odùduwà bá àwọn Yorùbá níbẹ̀. Ògún sì kọjá òun tiẹ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló yẹ kó máa jẹ́ tiwa àwọn iṣẹ́ gbé àwọn Chinese ẹ lè fi wá wé àwọn India tó ra ìṣẹ́gbẹ́ wọn ẹ lè fi wá wé ìran kankan lórílẹ̀‐èdè ayé mm-hmm. ṣùgbọ́n kọ́gbọ́n tó padà sílẹ̀ Yorùbá mm. ọgbọ́n ńlá ọgbọ́n àwọn baba ńlá wa tọ́lámúrúdú tí wọ́n ń pè ní ọlámúrúdú bíi tó fi kọ́ ilé tí wọ́n lọ fẹ́ dọ̀rùn. Mm tó fi kọ́ ilé yẹn ẹ̀mẹ́ pé tó bá kọ́ irú ilé ńgbà yẹn ẹ̀mẹ́ pé èèyàn tó great ni tó mighty kìí ṣe àwọn ọ̀wá láti àwọn Arab lọ wá látọ̀dọ̀ wa àwọn ọ̀wá látọ̀dọ̀ wọn. ṣé ẹ gbọ́. àwọn Júù lọ wá láti inú ẹ̀jẹ̀ tiwa àwọn ọ̀wá látọ̀dọ̀ wọn hmm. evidence sì wà àwa la ní àwa gangan ní. Ni pápá irúlé gbà yẹn ni pé. tún gbọ́ bẹ̀ yẹn dáadáa o má ṣàlàyé. kìí ṣe àwọn wá láti àwọn arab ló wá látọ̀dọ̀ wa. arab ló wá látọ̀dọ̀ yorùbá àwa láti bẹ̀. àwọn júù ló wá láti inú ẹ̀jẹ̀ tiwa àwọn wá látọ̀dọ̀ wọn evidence sì wà àwa la ní àwa gangan ní olódùmarè ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí ọ̀dọ̀ wa lọba ti kọ́ bẹ̀rẹ̀. so ọba là ń jẹ lọ́dọ̀ tiwa. ọba ìbọ̀rìṣà. ọba ìbọ̀rìṣà. àwọn tẹ́ rí tí wọ́n ṣe ń bọ̀rìṣà yẹn wòrò dílé wọn tí wọ́n bá fẹ́ jẹ ọba wọn ò mọ̀ pé tí wọ́n pè ní institution ìgbékalẹ̀ olódùmarè làwọn fẹ́ gbà wọ̀lú hmm. institution of God ló fẹ́ gbà yẹn. ṣùgbọ́n ọ̀pọ̀ wọn tó jẹ́ ilé wọn òrìṣà kan ní ẹ̀bọ̀n bẹ̀ ìyẹn ni wọ́n wà lójúmọ́ ìyẹn ni wọ́n máa lú mọ́ ọba tí wọ́n wà fi jẹ ọba alẹ́ wọn ẹni tí bá ń bọ Ṣàngó yóò lo Ṣàngó láti fi jọba ẹni tó wọn àwọn tí ń ṣògbó ni àwọn náà ń lo òrògbó ni òrò ìdílé oníkálukú ni wọ́n á lò fi gbọba tí sì ń jẹ ọba ó yàtọ̀ kábíyèsí olódùmarè níjọba èmi gangan kọ́lẹ̀ rí tí mò ń jọba èmi gangan kọ́lẹ̀ ọba báyìí ṣùgbọ́n nínú ọlá olódùmarè ló ti ní kí a máa pè mí lọ́ba kí a sì máa kí ọba alẹ́ yorùbá ká máa kí ní bí a ṣe ń kí òun. kábíyèsí. ẹ lè fojú kan kábíyèsí olódùmarè gangan. ìtorí ẹ ẹ̀yin ọmọ yorùbá tó o bá fẹ́ soríire tó o bá fẹ́ jẹ́ kí ọgbọ́n ọgbọ́n ńlá ọgbọ́n tó ju tàwọn mark zuckerberg bill gates warren buffett elon musk tó ju tí wọ́n lọ eh. wọ́n pe olódùmarè nìkan eh, eh. láti ní lọ olódùmarè nìkan ni ògbó má gba ọ̀dọ̀ òòṣà kan. tẹ́lú wọn tán tó píríṣà inú tèmi mo kọ̀ tiẹ̀ dẹ̀ wá rẹ́rìn-ín nígbà tó jẹ́ pé gbogbo ẹ̀yìn ọba ilẹ̀ yorùbá ẹ̀ ti di píríṣà kálẹ̀. fẹ̀tẹ̀ sílẹ̀ ká máa pàlàpàlàpà ẹ má jà fẹ̀tẹ̀ sílẹ̀ ká pàlàpàlàpà ẹ jẹ́ ṣe àlàyé kéékèèké nípa ọ̀rọ̀ tó yí olúwo tó sọ torí wọ́n bẹ́gi léra wọn wọ́n ti géra wọn lẹ́sẹ̀ bẹ́yìn wọ́n ti ṣúta ara wọn lẹ́sẹ̀ wọ́n ní ọba Odùduwà tó jẹ́ àwọn fádáfádá àti tiwọn ìyẹn àwọn ọmọ Odùduwà ẹ mọ gbogbo àwọn ọmọ ọba Odùduwà tí gbogbo wọn jẹ ẹ mọ̀ wọ́n ẹ lè bá wa dárúkọ wọn sí abẹ́ fídíò yìí níbi comment section ẹni ọmọ ọba Odùduwà descendant tẹ ẹ mọ̀ tó ìwà lórí oyè gẹ́gẹ́ bí ọba ní wákàtí ẹ bá wa dárúkọ wọn ẹ bá wa kọ ẹ má insult ẹni ọba kọ̀kọ̀ ẹjọ tó lọ lọ́hùn ẹ kọ̀ bá wa kọ orúkọ yẹn pé lágbájá ọba lágbájá lágbájá ọmọ ọba Odùduwà descendant Odùduwà náà ni ìyẹn ìkíní ìkejì Olúwo Tẹ́lúwọ̀n ẹni àwọn Ọ̀rúnmìlà Ọbàtálá ọba táàsà ọba takuntakun ẹni ṣọ̀gbọ́ ọkọ ya àkàkà yẹ́rìyẹ́rì àbí bọ́ọ̀lù ṣe ń kọ́ ẹni ọ̀ṣun òṣogbo ọlọ́mọ wẹ́wẹ́ ọlọ́mọ yọyọ ẹni èṣù láàlú ògiri òkò hmm, òbẹ́lẹ́kún sunkún kẹrù òbẹ́lẹ́kún hmm, ẹni gbogbo wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹni wọ́n bá Odùduwà ìyẹn fọ́fọ́fọ́ fàdà wọ́n bá ní ilẹ̀ yorùbá ibi tẹ́mi wá lọ ọbatẹlú olúwo ó ní wípé ǹjẹ́ ẹ gbọ́ náà nínú ìwé ìtàn wípé ilẹ̀ ti ń jẹ́ ilẹ̀ yorùbá àwọn ènìyàn ti live wọ́n ti exist for how many years kí fọ́fọ́ fadà yín Odùduwà kó tó dé òwú náà kọ́dá o bí ẹ̀dọ̀wẹ̀ bèrè wo òwú náà kada, o bí ẹ̀dọ̀wẹ̀ bèrè wo ìyẹn ni ò tí ì yé mi nínú gbogbo findings tí mo yìí ṣe tó bá kọ mo rán mo jẹ́ kẹ́ rántí orin yẹn ni o nígbà tó bá sọ wípé òwú la kọ́ o bí ẹ̀dọ̀ wẹ̀ bèrè ọba tẹ̀lú ló fa wàhálà lọ́yàn o ló fa wèrè lọ́yàn o tí ó bá ní òwú la kọ́kọ́ dá nílẹ̀ yorùbá ẹ báwo wá ní ti Ifẹ̀ ẹni Ifẹ̀ ibi gbogbo orísun ilẹ̀ yorùbá àbí ibi ojú ti mọ́ wá ẹ ti confuse gbogbo wa èyí tó wo oníkálukú ló wá pa nínú ìtàn tó máa fẹ́vọ̀ ẹ̀ níbi tá a bá dé ṣùgbọ́n ibi tẹ́mi ń lọ ọba tẹlú ẹ̀yin lẹ sọ̀rọ̀ tẹgbọ́mọ gbá sílẹ̀ táwa náà fi fọwọ́ bò ó mọ́lẹ̀ o tá a fi fọmọdé ẹni yorùbá gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń pa nínú ìtàn wípé Odùduwà o arab country ló ti wá àdúà àti ẹ̀gbọ́n títí nínú bí àwọn òfin ni àbí story àdúà àdúà torí àgbọ̀ wọn ní kò lè sọ̀rọ̀ hàn gbédè ẹ̀ àwọn èèyàn àrómìlà ló wá tọkọkọ yúnú ṣe gbogbo kìdí yẹn ṣá náà wá ní ó sọ̀rọ̀ kí lórúkọ rẹ o àdúà àdúà láti ìlú aráàbù ṣùgbọ́n inú tèmi dùn lónìí torí ọba tẹlúwọn olúwọ̀fìwò wọ́n ní irọ́ ni irọ́ pọ́nbélé ni ọba tẹlúwọn olúwo ti hẹ́pù ayé wa wọ́n ní àwọn aráàbù ló wá láti ilẹ̀ yorùbá kì í ṣe pé yorùbá ló lọ wá láti ọ̀dọ̀ aráàbù jíùsì ló wá látara ilẹ̀ yorùbá kì í ṣe pé yorùbá ló wá látara jíùsì ṣe rí i pé àwọn ọmọ yorùbá àpadà mọ yìí ara wa wí adi hmm, ẹ má jẹ sọ àmọyìí ara wa àmọyìí ara wa àlọ́ máa ládé ni wá ó yẹ ká máa lọ kí ìran ọmọ yorùbá máa lọ kí gbogbo èèyàn tó ń lọ tó ń bọ̀ kan máa tọ́nù ní pé who are these people ká máa sọ wípé ṣé òun àwọn tó ń pè ní yorùbá akú <laughs> the akus people ah we are uniquely unique in every way ata everything yọ lẹ́lẹ́lẹ́ olúwo ọlọ́run padà ṣeun so àwọn aráàbù ló wá láti ilẹ̀ yorùbá hmm, hmm, kì í ṣe báwa la wá láti ibẹ̀ ọbọlúwo nígbà tó bá jẹ́ pé eh, ilẹ̀ yorùbá ni àwọn aráàbù tí wọ́n ṣe ẹ̀sìn tí ẹgbà sórí tí wọ́n ti wá eh, kí ló dé tí ń gbà tó kúrò láti ilẹ̀ yorùbá tí wọ́n wá lọ wọ́n gbé òrìṣà táwọn náà ṣe ìsìn lọ ọbẹ̀ àbí létà ni wọ́n wá èèyàn kan ló máa príṣì ọ̀rọ̀ mùsùlùmí fún wọn eléyìí ò kàn rẹ̀ àlàyé ni mò ń ṣe torí ẹ̀yìn èèyàn ẹ̀dẹ́ nìyẹn tó já sí wípé wọ́n wá pa òrìṣà run lọ́dọ̀ tí wọ́n lọ́n wọ́n wá gbà fún ẹ̀sìn mùsùlùmí nǹkan tó bá wo ni lèyàn ń ṣe you know bẹ́ẹ̀ ṣe wá sọ bẹ́ẹ̀ yẹn wípé àwa gangan ti wà ara wa ni arab ti dìde tí wọ́n fi lọ ẹ̀hẹ́n bàbá olúwo ẹjọ́ ní ìgbà ayé bàbá Odùduwà ṣé wọ́n ti practice ẹ̀sìn islam ń gbà yẹn sà àwọn question kékèké tèmi fẹ́ bi yín nìyẹn ṣé wọ́n ti ṣé àwọn Odùduwà àwọn Lábúrúdù nígbà yẹn ṣé ẹ̀sìn mùsùlùmí ni wọ́n ń sìn ní ìgbà yẹn tí dádì yín fọ́fọ́fadà Lámúrúdù tẹ́sọ̀ yìí Ọlámúrúdù tẹ́sọ̀ yìí tẹ́ ní ó kọ́ ilé tó gàgàrà jù láyé pé ọgbọ́n ìmọ̀ àti òye ló fi kọ́ of course yes ọlọ́run lè fúnni ní ọgbọ́n ìmọ̀ òye àti everything ṣé ẹ̀sìn mùsùlùmí kúránù ni wọ́n kà nígbà yẹn àbí bíbélì tí wọ́n fi wà uniquely unique nígbà yẹn tó já sí wípé ẹ̀sìn ìbílẹ̀ yìí náà ni gbogbo wa jọ ń ṣe àbí ìgbà wo lọ́jọ́ ìgbé ẹ̀sìn kìrìsìtẹ́nì àti mùsùlùmí ìgbà wo lọ́jọ́ ìgbé wá sílẹ̀ yorùbá olúwo so nígbà tí ẹ sọ pé àwọn aráàbù ń sìn tí wọ́n ti inú yorùbá jáde tó wá lọ sókè ọ̀hún tó wá dá dúró tó wá sí ẹ̀sìn islam ẹ yo ẹ̀yin tẹ́ ẹ wá jẹ́ descendant àwọn lámúrúdù àti odùduwà sáà tẹ̀lú wọn ọbọlúwo ọ̀fìwò kí ló dé tẹ wá kó ogun ti ìṣẹ̀ṣe ancient àti genesis àwọn baba ńlá baba yín generation to generation yín tẹ wá lọ pàdé àpòpọ̀ mọ́ àwọn ẹ̀sìn tí àwọn tẹ represent tẹ fi wà lórí àpèrè tẹ wà ẹ wá ń kógun ja ẹ̀sìn tí àwọn baba ńlá baba yín sìn nígbà yẹn tí àwọn aráàbù tẹ fi ní wọ́n kúrò tí wọ́n fi wá lọ tán fi kúrò nílẹ̀ yorùbá definitely ìgbà tí wọ́n fi kúrò yẹn kì ṣe pé ẹ̀sìn mùsùlùmí ni wọ́n fi kúrò wọn ò dẹ̀ṣẹ̀ sí mùsùlùmí nílẹ̀ yorùbá torí wọn ò tí gbẹ́sìn mùsùlùmí àti kìrìsìtẹ́nì délẹ̀ yorùbá nígbà náà gbogbo the only ẹ̀sìn tá a mọ̀ tó ń sìn nígbà náà kò ju ẹ̀sìn àbáláyé lọ. ìgbà táwọn débẹ̀ náà wáyé ṣe titi wọn how come tí ẹ̀yin tẹ́ ẹ jẹ́ descendant àwọn Odùduwà àti Lámúrúdù tó ṣe jẹ́ ẹ̀sìn tí àwọn yẹn wá bá lọ́ọ̀sán gangan bẹ̀yẹn tí wọ́n wá tàn mọ́lẹ̀ káàkiri nísìn ẹ ṣe wá gba ẹ̀sìn yẹn lágbàsódì ṣe bí gẹ́gẹ́ bí ọmọ rere ọmọ rere ni yín o ọlọ́run ọmọ òní kàyìn síbẹ̀ iṣẹ́ bàbá ẹ̀ àhà èmi rí wípé àwọn ọmọ ọkọ wọn máa ń tú ilé bàbá wọn ṣe ni àwọn ọmọ àlè ló máa ń sọ pé bí ilé bàbá wọn bá lè bàjẹ́ kó bàjẹ́ nígbà tó mọ̀ pé wọ́n ṣe bẹ̀ kò ṣe àwọn ọmọ bẹ̀ kò kà wọ́n ṣùgbọ́n wọ́n kọ́ bẹ̀ kábíyèsí tẹlu wọn sà with due respect kí ló tẹ̀ ń gbógun ti àwọn nǹkan tí baba ńlá baba baba yín tí wọ́n pèsè sílẹ̀ sílẹ̀ yorùbá tẹ́ ẹ wá sọ wípé nísìnyí o nígbà tẹ́ ti mọ òtítọ́ wípé kì í ṣe yorùbá ló wá ti arab ló wá látara arab arab ló kúrò látara yorùbá ìgbà tí arab wá kúrò tọ́tọ́ wá come across another ẹ̀sìn ẹ̀sìn yẹn ni wọ́n wá gbé wá nísìnyí tó wá ní kẹ́ ẹ pa ẹ̀sìn baba ńlá baba yín lámúrúdu àti odùduwà kẹ́ ẹ pamọ́lẹ̀ iṣẹ́ tẹ̀ ń ṣe lọ́wọ́ nìyẹn kí ló mú yín tàpá sọ́run yín sá ẹ jẹ́ ìsọ̀kan fún yín o Ọbatelú ẹ ò lè gbé ìjà ẹ̀sìn wọ ilẹ̀ Yorùbá tẹ́ ẹ bá wà lára àwọn tó sponsor àwọn aráabí láti dá ìjà ẹ̀sìn sílẹ̀ nínú Yorùbá wàláhì ẹ kéré sí nọ́mbà yẹn ẹ jẹ́ lọ tètè stop ẹ̀ ṣé rí ẹjẹ́ ìsọ̀ kọ́kọ́ fún yín kábíyèsí ẹni ọba ẹ̀yin ọmọ Yorùbá adẹ̀ lajú kalẹ̀ tàlùbọ́ fẹ́ máa kó wọ̀ ṣé bí gbogbo wa ṣe máa lajú kalẹ̀ lélẹ̀ torí kò sí orílẹ̀-èdè kan tí mo mọ̀ tó wà láyé fún nílùú òyìnbó tí wọn ò ní ìṣẹ̀ṣe despite the fight of the new religion Christian and Muslim tí wọ́n ń preach káàkiri tí oníkálukú ìwọ̀ fún nìtẹ́lẹ̀ tó bá wù ẹnu máa ṣe bọ wọn ò ní láti láti gbógun ti ìṣẹ̀ṣe àwa ò ní gbà nílẹ̀ Yorùbá kí ẹ sọ wípé ẹ̀sìn méjèèjì tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé wá ó ń bọ̀ wá kílẹ̀ gbogbo ẹ̀sìn ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá láyé àti láyéláyé ibi tá a bá pè lórí ẹnìkan kì í fi ṣe èdè láéláé Olúwo ẹni bẹ́ẹ̀ pa ìtàn títí títí tẹ pa ìtàn tẹ ṣùtà ara yín lẹ́sẹ̀ so ẹ mọ̀ wípé ọba làwa ń jẹ nílẹ̀ yorùbá ẹni ọba náà ń jẹ nílẹ̀ yorùbá how come tẹ wá become ẹni àlọ́sọ̀ gangan nílẹ̀ yorùbá ṣé ẹ mọ̀ wípé <laughs> orí àpèrè tẹ ti jókòó sí yẹn ẹ ti fi nǹkan tí kò yẹ kẹ fi yí ẹ ti fi yí ó lè máa dán fún yín ó lè máa wà òkè ṣùgbọ́n ṣé inú orí àpèrè yẹn àwọn tó tẹ ìbẹ̀dó ṣé ohun tí wọ́n fẹ́ gan lẹ́ ń ṣe ṣá àbí àwọn tó rọ̀gbà yín yín ká tí wọ́n ń jẹ lẹ́nu yín tẹ́ ń play gbogbo yín play politics ọba olúwo ẹ ò rí ọ̀rọ̀ sọ nínú gbogbo wàhálà tó wà ní hardship tó wà ní nàìjíríà ẹ wà ẹ gùdù nígbà tí wọ́n ṣe campaign ẹ campaign dáadáa hardship yẹn ti wá dé báyìí sìn ẹ ò rí nǹkan kan ṣe sí a ò rí gbogbo ẹ̀yin ọmọ ọba descendant Odùduwà lámúrúdu ẹ wo bẹ́ẹ̀ ṣe kẹ̀yìn ara yín síra yín lára yín ẹ bára yín jà títí títí títí ẹ tún ṣe kábíyèsí tẹlú wọn àbẹ́ ti gbàgbé ni àwa kò lè gbàgbé ẹni òun gbàgbé ọ̀rọ̀ bọ̀rọ̀ bíi tọ̀pọ̀lọpọ̀ Yorùbá bàbá wa láàfin ọ̀run yín rẹ o tọ́wọ́ àjà ṣèbí bẹ́ẹ̀ ṣe wà lélẹ́yìí bàbá òní ṣebí ọmọ bàbá kan náà ní gbogbo yín ẹyọ ṣé nítorí àwọn ọba kan tí wọ́n wá ń ṣe ìṣẹ̀ṣe tí wọ́n máa ń ṣe ìṣẹ̀ṣe every now and then tó ń ṣe festival ìṣẹ̀ṣe tó ń ṣe oríṣiríṣi ṣé òun lẹ ṣe wá píríṣì píríṣì píríṣì ọba kọkọ ògbúdọ̀ ṣe ṣẹṣe ẹdẹ sọ wípé descendant Odùduwà ní yín Lámúrúdu èmi wá ń bi yín ṣé ní ìgbà ayé Lámúrúdu àti Odùduwà ṣé ẹ̀sìn mùsùlùmí ti wà ń gbà yẹn ẹ̀sìn wo náà ń sìn tẹ́lúwọ̀n mo fẹ́ kẹ́ dá mi lóhùn inú mi á dùn ẹjọ́ ẹ̀yìn èèyàn ayé yóò ní bàjẹ́ nǹkan tí ò bá yé yàn máa ń bèrè ni èmi máa ń like láti learn torí mo fẹ́ grow more ẹ bá mi pín ètò yìí ṣó fídíò yìí ẹ bá mi pín dọ́dọ̀ bàbá wa Ọ̀pọ̀lúwo Tẹ́lúwọ̀n ẹjọ́ ẹ̀ẹ́pù mi ẹ bá mi answer ìgbà tí àwọn tẹ́yìn jẹ́ descendant wọn nígbà tí wọ́n wà ní ìgbà ayé wọn ṣé ẹ̀sìn kìrìsìtẹ́nì náà ṣe ni tí lámúrọ lámúrúdù tẹ̀sán yẹn tó fi kọ́lé gàgàrà tí òsẹ́ni tó kọ́rú ẹ̀ gbà yẹn ṣé ẹ̀sìn mùsùlùmí náà fi kọ́ ni tó bá wá jẹ́ wípé lótìtọ́ àti lódodo lẹ sọ wípé àwọn Arab ẹ̀yà Yorùbá tí wọ́n kúrò tí wọ́n lọ ni kó tó di pé wọ́n kúrò ẹ̀sìn wo ni wọ́n ń sìn nílẹ̀ Yorùbá ẹ̀sìn àbáláyé la gbọ́ ó lábá nílẹ̀ wípé wọ́n sì nílẹ̀ yorùbá wọ́n pè ó sì ń jẹ́ wọn títí títí tán fi bí irú wa yìí àìjẹ́bẹ̀ ń jẹ́ tẹlúwọ̀n ìjẹ́ ọmọ yogun tán ló ti kojú ilẹ̀ yorùbá kì í ṣe ìsìn ní àwọn ẹlẹ́yà mm, fúlàní ṣẹ̀ṣẹ̀ kógun ja yorùbá o àìmọye ọdún tipẹ́tipẹ́ ni wọ́n ti kógun ja yorùbá ilẹ̀ yorùbá ẹ̀sìn ìṣẹ̀báyé tí wọ́n sì mọ̀ nígbà náà tí wọ́n ń sìn òun ni wọn ò jẹ́ kí ilẹ̀ yorùbá kó ti bọ́ sọ́wọ́ àwọn àjèjì torí tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ lẹ́ẹ̀mọye ọdún ni àwọn ẹ̀yà mìíràn ti ní tírèsì ní orí ilẹ̀ Yorùbá àwọn fọ́fọ́ fàdá wa tó lọ wọ́n ṣe gbogbo agbára wọn wọ́n mẹ́sọ̀ wọ́n protect ilẹ̀ yorùbá wọn jẹ́ kí ilẹ̀ yorùbá ó parun kò dàbí àwa àsìkò yìí àwọn àgbààgbà àsìkò yìí ọ̀pọ̀lọpọ̀ arunkun ló pọ̀ jù ń bẹ̀ wọn kí ẹ̀ bó bá lè bàjẹ́ kó bàjẹ́ bó bá lè fàyà kó fàyà òjò pé wọ́n kókò kó fàyà ni tiwọn kí ló kàn wọ́n ṣé nígbà tọ́pọ̀lọpọ̀ wọn ti rówó àrùmọ̀kọ́rọ́ yí ju ewó jìbìtì wọ́n ti kò sí kọ́ńtì tó wà láyé tí wọ́n ti ralé sí wọ́n mọ̀ pé bílẹ̀ yorùbá bá parí bó bá jóná tán àwọn akẹ́bí àtàrà àwọn wọn á fò lọ síbẹ̀ wọn ò sì róta wá mọ́ mẹ̀kúnnù tá ò lè níyàn ṣùgbọ́n tá a lọ́lọ́ ta lẹ́jẹ̀ lọ́rùn wípé tẹ̀yìn bá rí bòmíì option dá option àwa tá à ní option kọ́. ọmọlúwo nǹkan tí èmi yìí bá láyé ni wípé kò sí ọba ilẹ̀ Yorùbá tó bá jẹ tó ní ẹ̀sìn àtẹ̀sí táwọn ẹlẹ́sìn mùsùlùmí bá dé wọ́n á di mùsùlùmí bí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì bá dé láti ìgbà tí wọ́n ti gbé ẹ̀sìn méjèèjì wá sí ilẹ̀ yorùbá tó dẹ̀ ti ń tàn káàkiri ta ti ń gbà tó ń mú eléyìí tó mẹ́ ẹ jọ̀ọ́ nítorí ọlọ́run bí oní kìrìsìtẹ́nì bá dé ọba á di kìrìsìtẹ́nì bí oníṣẹ̀ṣe bá dé wọ́n á di oníṣẹ̀ṣe tó jẹ́ sí pé wọ́n ní ẹ̀sìn gbogbo ẹ̀sìn pátápátá lọ́ba ń ṣe òun ní gbogbo nǹkan fi ń kún tí ò sí gẹ̀ẹ́sì tí ò sí gbọ́mi sí omi òtó ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin ọba àsìkò yìí ẹ ò ṣe yẹn mọ́ ẹ ò ṣe yẹn mọ́ bíbélì sì sọ gan ó ní kẹ́ ká fi ti késárì fún késárì lótìtọ́ tó bá ní àwọn nǹkan tí ó jẹ́ pé wọ́n ní láti máa lo ènìyàn láti fi ṣe kinní kinní kan àwọn adjustment ló kù ló yẹ ká ẹ máa wá ká ẹ gbé ìgbésẹ̀ abalajọ tí àárín àwọn oníṣẹ̀ṣe ò tó mọ́ àṣé ẹ̀yin ọba àwọn yìí brain behind it tẹ́ ẹ̀ gbógun ti ìṣẹ̀ṣe tẹ́ ẹ̀ ń dá àwọn lédè ìlú tẹ́ ẹ̀ forí wọn gbára wọn tẹ́ ẹ̀ lọ sí nọ́ọ̀tì torí owó tẹ́ fẹ́ gbà torí ipò ẹ bẹ̀rẹ̀ sí ní mú ìyàwó àwọn ọmọ nọ́dẹ́nà ẹ fẹ́ wọn lọ́mọ ẹ fẹ́ wọn lọ́mọ ẹ máa wo bàbá tẹlú tó ń sọ̀rọ̀ yìí o gbogbo ìyàwó tó ti fẹ́ látijọ́ tó ti fẹ́ ìyàwó kò fẹ́ yorùbá kankan o <laughs> àwọn ẹ̀yà mìíràn tí ò ṣọmọ yorùbá àwọn ló fẹ́ láya tí wọ́n bímọ tó bá pẹ́ bó bá yá bẹ́ẹ̀ bá dàgbàdàgbà tẹ́ dògbò tẹ́ lè lọ bí àgbáre mi ìrokúrò yín ẹni bá rokúrò mi kó máa nìṣó lọ́rùn o àwọn ọmọ ìran ẹsẹ̀ apá kan osùn apá kan ẹfun àwọn ni wọ́n máa du oyè mọ́ àwọn ọmọ tó jẹ́ nídìí ìyá nídìí bàbá tó jẹ́ ọmọ yorùbá àwọn eléyìí tẹ́ ìpàjọ yìí wọ́n padà wá di kanranjẹ́gbọ́n sí wa lọ́rùn ẹ̀yin lẹ sọ̀rọ̀ tèmi náà ṣe àlàyé níwọ̀nba tèmi o ọba tẹlú olúwo ajé pé ìjẹ̀bi lẹ padà ń jà níjà ẹ̀sìn ìjà ẹ̀sìn tẹ́ ń jà rí pé kí wọ́n eradicate ìṣẹ̀ṣe nílẹ̀ yorùbá ìjà ìjà ẹ̀bi lẹ̀ ń jà kò sí nǹkan tó kàn yín tí ẹ̀yin titi yín nìkan nìkan ẹ̀wọ̀n tẹ́ ẹ bá sọ wípé ọba olúwo ẹ tẹ́ ẹ jẹ ẹ̀yin ò fẹ́ torí yes mo mọ ìwọ dáadáa bó ṣe tóbi tó ẹ̀sìn muslim náà wúlò kan rí tó jáko tó jáde òun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kìrìsìtẹ́nì sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ oníṣẹ̀ṣe sì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú pẹ̀lú mo mọ ìwọ dáadáa ṣùgbọ́n tẹ bá wá sọ wípé àsìkò ti yín ẹ̀sìn yẹn lẹ fẹ́ máa ṣe àbí kinní kan ẹ jẹ́ kó jẹ́ àárín ìwò ń bẹ̀ àti ẹ̀yin ẹ ò lè má tàbùkù ìṣẹ̀ṣe ilẹ̀ Yorùbá ìlú òyìnbó káàkiri káàkiri tí gbogbo wa lọ kò sí ìlú kan nílùú òyìnbó tí wọn ò ní ìṣẹ̀ṣe the same ìṣẹ̀ṣe tẹ̀yìn gbógun tì nísìn ẹ ti wo àwọn Senegal Portugal Brazil Haiti Amẹ́ríkà gbogbo kọ́ńtì ìlú òyìnbó pátápátá gbogbo àwọn nǹkan tẹ̀yìn gbógun tì nínú ìṣẹ̀ṣe òun làwọn ń gbà wọ́n tó ti fẹ́ gbà yẹn náà bọ́n ṣe gba everything bọ́n ṣe gba language wa tán fi language wọn lé wa lọ́wọ́ tí wọ́n render language wa useless wọ́n tún ṣe títí ẹ̀ tó ti gbógun ti ìṣẹ̀ṣe wa kò dẹ̀ sí nǹkan míì ṣe báwọn òyìnbó náà fọ́ọ̀sì àwọn láńgbèjì sí wa lọ́rùn gbà yẹn ẹ̀yin ọmọ yorùbá lẹ wá fọ́ọ̀sì lẹ fẹ́ wá gbógun ti ilẹ̀ yorùbá this time around ọba olúwo ṣé àtúnṣe lẹ̀ ń ṣe àbẹ́ ń nǹkan jẹ́ torí àǹfààní ara yín kì í ṣe torí àǹfààní àwọn ọmọ ilẹ̀ yorùbá torí àwọn ọmọ yorùbá ò sọ fún yín wípé nǹkan tá ẹ̀ ń sọ yìí a nídìí ẹ̀ ẹ fi ìṣẹ̀ṣe lọ́rùn sílẹ̀ ẹ yé gbógun ti ìṣẹ̀ṣe ṣé ẹ̀yin dìsẹ́ńdẹ̀ǹtì Odùduwà tó jẹ́ pé ṣe lẹ kẹ̀yìn síra yín ọ̀sán àtòru ni yín ọmọ inú àwùsá ni yín tẹ́ kì í bára yín ṣe tẹ́ kì í bára yín sọ̀rọ̀ ebi òrìbí tó bá ti ń yodì láyé mi ẹ tún jẹ́ the same descendant o ẹ dẹ̀ jẹ ọba káàkiri káàkiri káàkiri ẹ dẹ̀ bára yín ṣe ṣé ẹ̀yin tẹ́ lè tọ àárín ara yín lẹ fẹ́ wá máa fọ̀sì religion lé àwọn kan lọ́rùn nílẹ̀ Yorùbá kábíyèsí ẹ má kọjá yẹn pẹ̀lú nǹkan tẹ́ gbé sórí ìjẹsìn èmi ò rí ibi tó bá ti ń jàjẹsìn bíi ti yín o ẹ má jẹ́ kó máa fi yín ṣàpẹẹrẹ nǹkan burúkú ẹ ṣọ́ra yín ilé yín ti fẹ́ máa ga ju onírè lọ nílẹ̀ yorùbá ẹ̀ ní sọ wípé torí pé ìjọba níwò káàrò pé máa ṣe gàràgàrà mọ́ gbogbo ọmọ yorùbá ìwọ yíyẹn náà ni ká ẹ fi mọ ẹ fi tiyín ṣe tiyín o kábíyèsí ẹ fi tiyín ṣe tiyín bẹ́ẹ̀ ni ẹ sí mùsùlùmí tẹ gbà ẹ jẹ́ kó mọ láàrin ẹ̀yin àti ará àwò tó bá àwò bá náà wọn láìkì bẹ ṣe ń ṣe láìfù yín ẹ̀yin àtàwọn ẹjọ́ máa ṣe lọ́nbẹ̀ ẹ fi gbogbo ilẹ̀ Yorùbá tó kù ẹ fi sílẹ̀ tẹ́ ẹ bá fẹ́ sin ẹ fẹ́ kí wọ́n ṣe ẹ̀sìn míì ẹ lè má sí ní Ìwó kó káyé torí ẹ̀yin gan fúnra lára ẹni tó bá létí tó mọ̀rọ̀ gbọ́nu yín á ti mọ̀ wípé ẹ̀yin gangan ti sọ òtítọ́ ọ̀rọ̀ ń ojú ayé ẹ̀ sàbìsì kan tẹ̀ ń rí jẹ́ ń ni kí ló dé tẹ́ bá jẹ́ ọmọ ìrìn tẹ́ lọ́ọ̀fù àwọn Odùduwà àwọn tẹ́ ti tara wọn jáde àti Lámọ̀rọ̀dù ṣó yẹ kó jẹ́ pé irú ẹ̀yin lẹ máa máa gbógun ti ìṣẹ̀ṣe lẹ́yìn ìgbà tẹ́ fẹnu ara yín sọ wípé bọ́yàn kan ṣe ń sọ wípé Yorùbá Arab náà ti wá ẹ̀yin sọ wípé Arab ló kúrò látara Yorùbá tó já sí wípé nígbà yẹn tó wà nílẹ̀ Yorùbá wàláì kò tí ì sí Christianity kò dẹ̀ sí Islamic tó já sí wípé Lámọ̀rọ̀dù tẹ́ ló kọ́lé gogoro yẹn ibẹ̀ yẹn náà ni kò sí nǹkan tọ́mọ̀ ju ìṣẹ̀ṣe lọ ìgbà ìṣẹ̀ṣe òun náà ara sì tún ni gan ju ìgbà ìsìn líle líle gbogbo ẹ̀ kankankan wàhálà àgùdọ̀ sùn àgùdọ̀ jí àgùdọ̀ rìn àgùdọ̀ míjù àgùdọ̀ sọ̀rọ̀ kí ló le tó báyìí kí ló níyàn lára àrùn ojú ni kì í ṣàrùn inú téèyàn bá rí gbogbo àwọn ẹ̀sánpọ̀ oríṣiríṣi tó ń ṣẹlẹ̀ èèyàn á mọ ibi tó yẹ kó lọ ṣùgbọ́n èmi ń ṣe àlàyé eléèké oníkọ̀ọ́kọ́ ṣe pẹ̀lú ìjà ẹ̀sìn ẹ̀yin tẹ́ ẹ bá mọ̀rọ̀ gbọ́ bóyá tó o bá gbọ́ lákọ̀ọ́kọ́ tó o bá yẹ bá mi tún replay again and again and again and again kó o lè farabalẹ̀ gbọ́ nǹkan tí olúwo àlàyé tó ṣe wá bá mi drop comment ẹ̀ sí abẹ́ fídíò yìí tó olúwo tí mo bá rí yín tí ẹ bá lè bá wa ṣe àlàyé àwọn question tí mo béèrè láàrin inú mi á dùn o ṣùgbọ́n tẹ́ bá dẹ̀ ṣàlàyé náà kò sí nǹkan tó fi ń ṣèyàn ṣùgbọ́n ẹ yé gbógun ti ìṣẹ̀ṣe àwọn baba ńlá baba yín ẹ ti jẹ́ kí n confam wípé àwọn baba ńlá baba wa ọba náà jẹ how come tẹ́yìn wá lọ ń jẹ ẹ́míà ibo lẹ ti rí ẹ́míà ṣé lámúrúdù jẹ ẹ́míà nígbà ayé wọn ṣé Odùduwà jẹ ẹ́míà ibo ni ẹbí Odùduwà jàre ṣèbẹ́ fẹ́ pàtàn ni fámìlì Odùduwà dà kò sí fámìlì kankan tán ní nílẹ̀ yorùbá ó yá báwo l'Odùduwà ṣe délẹ̀ yorùbá ṣùgbọ́n a ti gbọ́n wípé a dẹ̀ ti gbọ́ wípé ilẹ̀ yorùbá ti ń jẹ́ ilẹ̀ yorùbá kí Odùduwà bí Lámúrúdù yín tó dé ẹ má fa òrè lọ́yàn bàbá Tẹ̀lú ẹ bì kẹ́fù pẹ̀lú àwọn ìtàn ìtàn burúkú tẹ̀yìn ọmọ descendant Odùduwà tẹ máa ń pakiri ilẹ̀ tẹ máa bẹ́ẹ̀ nìkan náà lára ẹ̀yìn ọmọ Odùduwà náà sọ wípé òrìṣà ajé kò ṣẹlẹ̀ Yorùbá lónìí àwọn Ugwu àwọn Igbo Ugbo Ugbo náà pè kò ṣe Igbo ẹ mú ìròtàn ẹ dojú ẹ bolẹ̀ ṣé dandan ni kẹ́ pàtó tá ìbámu ojútùú ẹ̀rìn ẹ sinmi jàre kẹ́yẹ́ bóyá Yorùbá lójú jẹ́ ẹ̀yin tèmi ẹ bá mi subscribe sórí youtube channel yìí o mo ní di support yín o ẹ ṣeun gan ni ẹ bá mi share fídíò yìí dé ọ̀dọ̀ bàbá wa Tẹ́lú àwọn ni wọ́n sọ̀rọ̀ sógbó sọ̀rọ̀sọ̀rọ̀ wò ló ń retí èsì ẹ jẹ́ kán gbọ́ èsì yẹn.